إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن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 فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم اللهم الهمنا الصواب اللهم اجعلني وإياكم من الذين يستمعون القول فيتبعون أحسنه واجعلنا من الذين يرون الحق حقا واجعلنا من الذين يرون الباطل باطلا الحمد لله آه، أجني ونني ورهنني إني جماد الأولى inirai 1430 anaika ọsẹrẹ yananyi ẹwọrọnya inimie inirai 2009 yakọ muri abọ ka muri ọmọka ajinanọ owó hitui ní ọdọ àgbà kan náà ní ẹkún àjìnnú ní ọdọ sí máa bá rẹ. lecture ni ya yo ile tambihul tambihul kweta ranaika ela nwa wíwẹ́lẹ̀ ranaika ela nwa lecture ni woni dɔɔ jɛ udi ɔnà ɛka ɔmɔli ɔrɔ yi ayi masɔwɔ de tɔlɔ mɔli dɔɔ jɛ udi yɔ bia ɔnya no mɔli subahana wata ala ka wazakir fayina zikirɔ tanfa olumɔmini àmɔ itama yi ka isanahi ɔyitama yi ɔyimi ɔmɔli subahana wata ala ɔkaba ɔmɔgun bɔ yɛrɛ náà kɛ dɔɔ dáàmú fani ẹ̀rọ náà dọ́wọ́ múnẹ ọ yà iná náà ṣàǹfù náà dọ́ọ̀rẹ́ jẹ́ òdì ẹ̀rọ náà ẹ̀ka ẹ̀wọ̀ pẹ̀kẹ́ yíyá sí kó àkọ́ẹ̀tẹ́ ka fastakim kama umir umar subhanahu wa ta'ala kayan nabi ka jetere ananka umar madahu jetere ananka umar madahu wato umuri subhanahu wataala awameka ini ayamban onere ini ubanyana nka umuri hidaya zenye tuwasa naka ewe kata zenye umuri awameka azanyi inaye iyi ni huitwa ka uzoni uzon to mori alaihi salatu wassalam uzana ika ya bedo se obi and ya ba yo umuri subhanahu wa ta'ala dora re la ika mutum nura me aya wa kawo wa yo abu get ready kuwe henya ba don mari na ta subhanahu wataala ko rutin sha ta ta ono da zai ju wana indo da e nan agoka ojana e e, no mari osi o inan ta o inan ne do mari shoye wana indo da nan o inan ne do mari me ka wanyo banyi ne hono na ku do banyo ni ma hono ne hono da don yi gbanye trap na wọn náà ká ìní èsìkẹ́ ní islam ẹ̀hẹ́mẹ̀ dọ́rẹ̀ iná ni ka inú rẹ̀ náà di omori mẹ́ka wàrẹ̀ ayọ̀nẹ̀tẹ̀ àbẹ́sà náà ká òtòdà dáadáa mi gíragíra dáyà àwòrán ní dáyà wọn nẹ̀tẹ̀ sẹ́mẹ̀ àgbo ká wà na sasa ya sura ida da banu nyonya go ke ida wa ne ka besen wana me hudo muri anu muri yo no wa san abesa no mele hinan dora hinan ni ka ola hinan da jawra dawi onyawo ogon lo nyon ogon ya ni ogon ni ogon qur'ani dɔrɔ yi na ninka ɔwɔ gɔdɔn rugba ni rugba no so doza anaba ɔ anyi do mi ka o du ha dɔrɔ yi na ninka omori rɛ ka ɔwɔ yi na yi na do na so ɛɛ ina bonya ẹni náà àwòsánán wọn náà mọ̀jú bọ́nà wọ̀tá àlà ọ̀nà wọ̀tá bọ́nọ́rà ahì daniel nọtọ dọ́n yóò wẹ̀ so mọ̀jú bọ́nà wọ̀tá àlà dáàkà nìka iná lọ́ha اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم جنة وملك أنا راحي هون ولا نايكا أيكا كان دويا إن ودنا راكوتا بإذ كان رسولنا ومرت سبحانه وتعالى كان راحي ووني أتقوني سمع بأن لهم الجنة أقوك الجنة أنا بيه ẹ̀kẹ́ náà nínú sí wa ọ̀tá iná ìyá náà nìyẹn ní. ọmọ sì bọ́nà ọ̀tá lọ́dọ́ka tọ́ ọ̀dọ́ka ọ̀nà ẹ̀rọ àyẹ̀wò àná. azẹ́nẹ́n fẹ̀yà kùtùlù náà wòye kùtùlù ewé àjà rẹ̀ ẹnlẹ́rọ dárẹ̀rọ àwọ̀ nìkan ewé ebe a wọla agụrụ ịnụ ndara ebe a ọwụ nịnị sebe amịka ije ọla oke je awen onye onye ede na ewu kusikwe nị hụrụ nne na ihe ọmụrụ ihe to ee enyi isa okuwe no wan umuri okoshoran olwa isa no ogula na dai ko kuso kenen umene oni na ekwe wanye no na no washoran ndule kija hewa de to emnete agwadule karwanya ka wa ala qadri وتوزم في أين الصغير صغارها وتسجر في أين العظيم العظائم أوكا وعلى قدر أهل الأرم تأتي الأزائم إذا ما لا conclude تنان do change تنان أمي مكاتب هنا يوم sọ n'ọrọ akọnkuru ka mmaa ne ba mẹẹ mmaa na rẹ di ọmọ tin ọmọ banye tẹ ọmọ katọntọ ayẹ tọ àwọn ọkọrọ náà wàá mẹẹ wọn mi bẹ yẹrẹ inú wọn ọmọ rọ iná ọmọ yẹ dùn iná yà wò àwọn mẹlẹ bá yẹ dùn ní wọn. àtọ̀tọ̀ náà ẹ̀ka ọmọdé ọmọ ẹ̀ka ọ̀nyọ́tún náà ẹ̀ka ọ̀nà láàánú wà ní ọmọdé ẹ̀kọ́ náà láàánú gbẹ́ni. Which weche izan duhona uhono dato okumin enya nutuwa dariran tuwa nutuwa What wato business no shona yo muri an sama kona agoko mulki bi anna lahumul janna sama kona wonon so anytime wonen ya no za anyi sama in no one anyị sị mmeghị n'ugwu anyị anyị sị mmeghị n'enya anyị isu ndị yere ọbịkị sọrị anyị sị na mmiri asịrị dọrịa sọrọ anyị anaghị aljan anaghị ọ gụrị abịsị n'ituo anyị then dọmọdụ sọ na ọta ala dọka fayaktulu na wayoktulu ìjà àkóso gíwa. ever awọrọ na na rịba ahọ wato isa mai ka enwere nen ilaje nne asadara ọ bụ kisa ọyị ee yabe yabe nke ne basu hwai ne mu e ee yabe ke ne basu hwai ne yi omori hi da de na don so kuma apart from ka isa don ba ene ya hwa sacrifice eh? life en eh? now agowe iso non eba ina dom ka dire ka o wa non onis ka on ona e ka e wana ko gon ka san mison nan to on o don yuto si gos arona ko ji ka sam zawo ka o dama kamar reyo murihi wawo dute nje tena ikono an e kuzi ko angora agoka hadith awe annabi ko kuzika ko muri akora letuwa da jajo no wani jihad den ka bi no o ni yo muri no da o na ni e, na wa on don ni na e ni na na nya o sana no ahonu ni ni ra muri aso na tun so wa ku e kura ni na donada donada ha o ana ni bi me so So ono man ni tesho ona weka. Number one, he is convinced. They are no way to some. One. about to get no way to some. Ene kisali. Anyi odoka wa bil akhirati hum yuqinun. Onyi al yaqin. Onyi iman na hure tu echengede. Onyi iman tu ta inayan. Do isamene. Kisali. na man. Ono dokwano na inani. azaba na ere kende aya oye ko na doko ne zu aza e wura asu so la de le qur'an ne eh o ka anyi sai aljanna aljanna ne ni dika anyi sai one point agenda do wale do ehun aljanna ne ni dika wa akoko sala aljanna ne ni dika wa akubawe aljanna ne ni dika wa akotaba because e hako aljanna ne ni dika wa akumuhala yanyi dotezo aljanna ne ni dika wa wishona do anyi kuma dayan huyi dayan ne na tan ka omori osi awon anyi papa na totu ta ina ina ina wan omori osi jebi ho na bere ani kuma da yake eni isa na ahi usu eni ore mu kekere na bunu no muri tu ani bi anwa ta alayhi salatu wassalam amma ashe tete edi aisha aisha kada kan inna lil maut sakarat hai isa na hisu anyam kasai na do ho ho to horo den anabi ma kan ama anabi na kan kishuhada e na she tete usu ne pe ne ni just like o mo me ko pari o chola da do pa no chola de kan ama oni isu lo gba da nu su azu hunu mujahidun so were ka mujahid na ma su cruise missile la su gbum ama dole kai o ma ruwa mo re kuru da ma maliyatu istishhadiyah

leku penti ini jahiliya aban onowi ọmọdébi ní islam dáwọ wọlé ku and aban ẹ ẹnyẹrẹ kọ nọ nọdá náà ká ebewi wee kunye nwura ha ehu apari ehu n'ime wee ri ehu ịzọpa ịzọpa zọ ịzọpọ like that most jésù nìkan ah khalid ibn walid rẹ sọgbà ẹdẹ ọba ṣe ẹdẹtẹ ọnà náà fẹsọ wọn múlẹ kan sọnà ẹnìkan ẹ bí ọgà mẹwò ẹ wọn kọ olùwèsì wà nírẹ kó òsè èso ọmọdé wọn ọtá ala dọmẹka khalid ọ ibn walid ọ kàkà káì ana khalid èso rẹ sọgbà ẹdẹ ala fala namet ayunil jubana kò múlẹ náà wà sí ìnira lọsọ àbọ náà ẹka ọ náà mọ sí ẹbí. in form of òsìlè náà tó hiwa ni wọ́n sì kọ́nù súpọ̀ oró ni tó lọ́mọrí ni ọ̀tọ̀mọrí yẹn ọ̀tẹ̀rẹ̀ tó wọn àmá dọ́ọ̀yì ní ẹ̀wọ̀n lọ́nà ẹ̀ka ọ̀mọrí ọ̀ntún sọlọ sálàmù ọ̀ka man sa'ala allaha shahadata bi sidqin ja'alahu allahu fi manazil shuhada wa in mata ala firashi rotron na e ka otu eze raunya da ka ka ah, omori onis kun su shahidi dani pide rotron antu e mutalla sallam ka ina ka ne na sha kwata yau mai kiyama ina ka ne shuhada a sha kwata oda ka ya kira su bai da nusu Khalid ibn Walid ya yi shi oke ne dan ne ko da bo ga porun amma da yi su so en da ba si Khalid ibn Walid to be dai ẹyin sọ wípé musa bíbí ní umeir ọ̀yin rẹ̀ kó dáwọ́rì ọ̀nà ọ̀sẹ̀ flag tó amẹ̀yẹ rẹ̀ báyẹ̀ rẹ̀ gẹ́nẹ́ ló chìnjú wọn flag tó ní wọ́hán dọ́mà ní sáhù dọ́mà ní sísọ àwọn dọ́kùmán dọ́dà náà wọn nìkan báyẹ̀ rẹ̀ kó pọ̀ kó lájẹ̀ ọ̀yọ̀ sọ́mà kàkó dọ́mà ní sáhù àwọn sọ́wọ́n túrú àwọn dó túrú án dọ́kùnrin wọn yà dá àwọn náà dárẹ̀ kọ̀ọ̀rọ̀ ọ̀nà. document shahun ran that door kogon don nationality flag ẹ̀yìn tí mọ̀nà mẹ́sẹ̀ nínú ọ̀rùkẹ́ ẹ̀ẹ́dọ́yà níbi ẹ̀ẹ́dọ́yà níbi kọ́ńtọ́ọ̀lù lẹ́dọ̀ọ́kà bó tó náà tó wẹ ìrẹ̀lọ́rì dọ́yì wa ọlọ́mẹ̀ká ẹ̀ẹ́nẹ́ẹ̀ka anamdúrẹ́kọ̀ ọjọ́ usu ṣùhàdá ẹ̀ẹ́màjọ ẹ̀gọ́dúnmọ́lẹ́ka. abawa nanere bawa wato ene convince abule oni aka ene wọlu ní aláìkè esu owó ẹ̀nà ọmọ ìnukuta àbí ìtọ́pẹ́ òwe ìnukuta kí na nke wọn náà kí ìrẹ́bà àhòlùsílẹ̀ ìnukuta sọ́ọ̀sọ́ọ̀bì ẹni ìwé ẹni ta ẹni ìwé because when no now need to start it when one has that the tree green bed inomi anaika actually green every day i fly on like general omori kisai the em angulo de jago because any money tisu eh omori o sika hiwa kesu omori o yi kaka ke shuhada esu omori kisai wala takhtabanna alladhina qutilu fi sabilillahi amwat أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله أما ساعة دم الكسائي ولا تقولوا سورة البقرة ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون من كسان ينالك na كنيرا أما kake ne su ke kuma da ya harisa da ya harisa idan na murya mai wani aljanna idan na noyi wani da roka to ebe na edot ina iti zinin dotin lenon den ta kuwa ewu eh, na dimono inan dimono ete eh, honon kuma honon ehon wata arhonoka aya ne kai honon bozu su wata then usu sana yin su sa anabi hoto anabi abada no ni su o kama la izi oh, walakin idza mitna buisna wa nus'al an kulli shay ama ozo su a ah, ma ha kwete din da hu sa bokoro no me na so enwere no conviction na enyen no sayyidina umar radiyallahu anhu or oh, in any, oh, I mean, or oh, a kababa. Ah, Despite that, or ah, nine, nine, mana nine nigadi, Jerica, you know me. You me at a tele. I want to turn on the Okay, you know me I want. And all kind of na today, you know me about. Ah, Kasi ah, na kwa anayin zan sai yawan modern wani na jawo don wuri yau mai komu na le lalami roka inomi ewa àrísàn wọn ahọ́n ọ̀nà tíwọn ọ̀nà tíwọn dọ́wọ́ àtẹ́tẹ́ rẹ kúmọ̀ ẹ̀wọ̀ yéṣu ẹ̀lẹ́wà òṣèlè ká ìyàlẹ́ kó ń ka ayọ̀ ọkà ayé àríkú nínú yẹn nìyẹn umar rọ́dìọ́lọ́wọ́ so enwere ẹ̀ náà ehonu ìka ẹ̀họ́n náà so sai a shasa ne ka yi don mu da ka in reba wasu a basu mu ni a ka ubo lo ka a yi islam non o ko wa duwe ka wa me na ni konto muri me ka wa me a ba non gaba da imam ahmad ibn hanbal imam ahlus sunna wal jamaa alayhi rahmatullah ẹni mọ́sánà dánù ana ka isohe hadithi non ka anibio ni nyawa monon o inya la ro dam tawafu karo dam tawafu kare kaba mun ma kan ori be nai kunyi ne ne be opi wa so hekori don yala on yala ba mutu rikiyanu kuresh dele ne ka ayo biyo sewuru ke unyawo nono nyoma naka aka ne da umana ma ke uri dole wa pendo wallahi laqad jitukum bizabh mi be kama ba chopele so no wamba yawan hadizo no sahih bon wa kono chopele so ni na kote ni da wamba yawan umana ini maka ina aka ni quraish do mane kan now ile no no na ni bane kan idi izike ama esi izike idika yeri mu n'ofe ka nini yeri mu n'ofe ti ọpẹrẹ sọla lakọ jiitu kombe zabi mi bẹ kama ba yẹrẹ wọn ọbẹ ni wọn <laughs> ma ne ka náà lórí kala lórí kala lórí tiẹ ká ìdèdè àwọn náà kàkà dínyà wọn nana àyíká wọn lọ mórí ọkà wọn fàyà kutu lónà wọyọ kuta lónà ọmọ yọ ọkà dà níbi dẹ ọkà nù. now

then I chop your friend. And wallahi, any alusunna no no in agenda. Zindi kwa me alusunna. Ago ani Ibrahim te te du nya me. Abana ya me an as far as we are concerned, ila je du iwe iwe ne ajan. Aban la ju we, o jan. Wallahi la ju we o. Yen sema weka, eme ya wonon, ani Ibrahim na na be. Oya ba awa. ana hasi ten thousand báyìí lórí kojú tí ọjà bí mádìrú ọjà bí mádìrú gbọ́dọ̀ ní ten thousand báyìí òun náà náà òun náà ayé ìnáwó náà bọ́ọ̀lá ni. tọ wàtò yá ẹ ká ẹni bìrọ̀kọ́ jẹ́ ilítì ọ̀rọ̀ wa ni knowledge. wàhálà yìí lọ́lẹ̀ yìí dà kọ́ ọ̀rẹ́ ó nìṣọ́ ẹ̀rí àná wàhálà yẹn ìrìhù náà dà kọ́ yà ó so ẹni dọ́là bí responsibility ka anabi sallallahu alayhi wa sallam omori wa commandant kọ̀ọ̀ká inú sọ́ọ̀tù yusuf ka kul hazihi sabili adu ila allah ana wa man ittabani adu ila allah ala basiratin ana wa man ittabani umri ka anabi ka yara ni ka osonu wuzahun kuma dore kaya da nika dona hiyar da abizai hiyar da ndo muri tire su ala basirotin tire su ibinu re ire su hujja ana basiro anubika udana non oni ma ni me kuma wa mani tabani atana ika esa son now aba no man werekere ya nibi aban is comprehensive enya na wote to but dollar nyuma ya badua ka aso wetu me ka ai ka ni blenen eme eme eme ai ka baba chop le so adua ya we ka edo anika anu makamra na edo ama na na anu wa ni matara ka na edo ani tirazi same that's your pressure around andele isikai ka ya n'ebira nika eyi wọn n'abeke wagwa n'ebira awọ ya gụwa awọ hụ na ishiri kwe na ya ame dede nwe nnọrọ ihe ya kọ omori ha awọ alhamdulilayi omori ọwọ ya ọla min awa omori ọla asị ebe eku ya nwere òun na eri wee kuku nye wura ntutu na duhu jedu ha nye ha ani bere awọde na ya ya ọnụ ọzọ ọtụ ahụ ya abe na eta ọla abi onye mee ihe n'iku ya nwere nyebere disko ka ha yẹrẹ bá ya jàre na ka ìlàjà brothers jì yẹ ẹ then ẹ ẹ mà sọ wọlé kẹ́ni ìdílé yẹlẹ na ní èké ọ̀nà mẹkẹwàrẹ́ má tana kuma miri ye abe ni wono bana ngwengo ngwe na waso ngwe ngwe nko mi huwe mm agwawo ri ari ko sono buka abo ni hele kweto do ke una to ise ni toni papa do tuwa ayo mm eyeko eya abuja eya izete tere sẹ́mẹ̀ ihe ihe ne ka na ehun na like eni eni ne akwụkwọ m na odiwi eni re kwa masir bura na ni and work idai e wallahi an islamic state abu masir isa ne bikame yukutalu haddan na masir dalan ashawa da yerobe asahir o masiri ona ezikere nunu nawa ona ya anyị kaset eta eh, wa ena ena eh, ne ya siri ona ka mo rí o sí àfitìsọ́mọ́ náwó rẹ̀ judgement ten wọn na níbi ọkà wọn ọmọ síríà náà adá dáhìn láà yín ṣeré àmukọ́rọ́ báwo ká ayé ẹran ọ̀bẹ ni àná mo rí o sí mo rí ọtún kátà ìdíjì ṣeré àmukọ́rọ́ náà bọ́mọ̀ sírí sáàmì wa dá ẹran ọ̀bẹ straight ẹni ní ikú àmà ni ọkùnrin àmìká láà yín ṣeré àyínú náà ẹran bá ni ẹ̀yin náà ṣé ìwé ọkùnrin àmà. ilé odibi kẹ́nẹ́ kó àhùn ẹ̀ sọ yẹ ẹ̀ kọsọ yẹ ẹ̀ yọ yẹ ẹ̀dẹ̀ ase dọ́kùnmẹ́ ká asẹ́ nìyẹ yẹlẹ náwó yẹ ọ̀nàlẹ́ ẹ̀nẹ́yọ yẹ ẹ̀dẹ̀ àmì èyí nìkó ẹ̀ ní sọ yẹ ẹ̀ kọsà ẹ̀yìn dọ́nà nìkó àmì kí sọ́yì ẹ̀nẹ́ ẹ̀kọ́ yẹn náwó yẹ ìyàtọ̀ ẹ̀dẹ̀ náà ẹ̀wọ̀ yẹ ẹ̀nẹ́ yẹ yẹ ẹ eh, kaka dàbí náà nítorí wọn lè jẹ́ gidi rí náà kan ṣéèkù ọ̀rẹ́ kò ń ṣéèkù kẹ́ ṣéèkù jó ṣéèkù ọ̀nì ṣéèkù mr big ṣéèkù tantalizer àmàmì ní bẹ́ẹ̀ tẹ́ ṣéèkù salad. <laughs> so ẹyin ṣe kó àpótò ní mímọ́ dànù ẹ̀nẹ́ yìí focus and kuma náà ẹ̀kọ́ ẹ̀ àtúnáà priority analysis ẹ̀yin sọ náà làwọn without knowledge. na ẹni tó náà with without commitment ẹ̀rọ náà yàtọ̀ now no commit ẹ̀ kẹ̀yà nìkan ọ̀nà òhìwé ọ̀nà ọ̀hìnsá láti èmi struggle lọ́nà títẹ́ lọ́nà ọ̀try ṣẹ́kẹ̀yà o wéṣí ìṣòyẹ ṣẹ́kẹ̀yà wéṣí téèyàn mu àgbésẹ́ àbá òṣìṣẹ́ náà sì téèyàn àbá ọ̀hún èyí sí máa maka ní ìyá màá ti tẹ́ wọ́n láàyè téèyàn àbá àwọn. ya ka itenye m abụzi and ọzọ na-anya muskot anyị muskot anyị ya ka ụdị ama etenye m abụzi onye ji tenye m spiritually anaghị ka ọmụrị ozi ya nye m ụwa ihe dị ka ọ nweta ihe omụrị duwa nweta ụzọ na oyi etenye nwa onye ji tenye m ka ya nye oyi anaghị ka anya ya nabịa dị nye ụka kesa omụrị ka sị omụrị ka ya abaghị ka ịdị etinye ihe etenye nwa onye ji tenye m ka ihe omụrị ọka ka ozutu

wàá mi sáwọ sáwọ lẹ́yìn wàá mi súnà ọ̀dọ́ máa nì ìyẹn nyọ nyà yìí sí rẹ̀ wọn. àmọ́ wàá bọ̀ bẹ́ẹ̀ dùwọ̀ ẹ̀yìn ní mánu àjọ ni dùwọ̀ àkúrẹ́ ká wọn lédè ẹ̀kẹ́ ọba mmanyi wọn yẹ wọn rí ọ dàrú ẹ̀wọ̀n ni dùwọ̀ àwọn ọ̀dẹ́ dàrú ẹ̀wọ̀n ni kọ́lá ẹ̀rọ ẹ̀dọ̀tí lùchí pẹ̀lú ǹzẹ̀hún àmọ́ ẹ̀ wílé tó sùsù wẹ́ẹ̀nyì sóyè wẹ́ẹ̀nyì wẹ̀ kọ́mọ́n bùlùgòmọ̀rọ̀ wẹ́ẹ̀nyì tì You are, you are a bad element and I cannot borrow. The one on your person, a bullet is eating you one, then you're one you are not helping the struggle. Every goal and any when you did you As I know to the I go call all the Malaysia, I love Alimota, I love. And waiting, you need to Since ile nziri onye ka ọ nke itinye nwaanyị ya aka ka domori me ka ohuri ike ya ịka ịrara ya jọn wallahi ya hiku ya bani the next one ya e-, ya jọ ọtụ ebe kọlọnyọ ihe ha sị jazị conviction do adowe omori hi ha sị jazị no the moving force nwere ọ dati n'ime anyị dịka ihe ebe ka ịrabe ọya ajọ ee bime nika ire ị na ha ọnụ bie mgbori meme abe ha ọnụ bizo mgbori meme ka ihe ha enwe anyị n'ọbịa na etebira etebira land ana onye na-awụda aban iri abel nari mọ ìlànà tí gbìyànjá ó dìbí dìbí dìbí akutu wa lílẹ̀ ìkómúrẹ́ àwọn kan abel nari mọ dìbí dìbí nẹ́tẹ̀ gbìyànjá ó dìbí ọ̀rẹ́ ẹ̀ nẹ́tẹ̀ mo nana wọ ẹ̀ka ẹ̀dí yà ẹ̀dí mo yọ̀ mẹ́ka mọ̀ ìnàlá ẹ̀ nọ ẹ̀ta ha ẹ̀mú náà ìkọ́nà wọ̀ ìlà ó kékeré ọ̀dọ̀ wọn náà tọ́jú ẹ̀ kóra nù. no ya annabi alayhi salatu wassalam hili process onobe do ti tinyi ekurere ni alayhi salatu wassalam o odada ayo ni 10 ono odada ka eres anyi no halal ana tire so seme agoke misia hukumu na zezi na ebenen so zeeru mọ náà níbìrẹ́ mà wọn. àníbi dábàá yóò tó gba ọmọ ní tọ́ ìfẹ́ ẹ̀rọ mi èsì ẹ̀kẹ́ nìdẹ́ àkọ́ ẹ̀rẹ́ sàn àbẹ́ àrọ́. sọ́mọ ẹ̀rọ lọ́kàn lọ́hùn àdìkọ́ mi fẹ̀yìn náà hó láyé alámùn. òmìnir náà wájú a kò túmọ̀ lẹ́ẹ̀kan ju bíi ìrẹ́ka ọ̀ya ọkọ̀ man dá ìwé ìrú àdọ́ka òmùdí wa kọ́ làkọ̀tẹ́ wọn náà yín mẹ́ni ọ̀kàrí ẹ̀rẹ̀ náà ẹ̀rẹ̀ náà dadi imani sẹ́fún dá nàbọ̀ wán then islamic government ní dá ẹ̀ka islam ó kó ìlú lóyún dẹ́n ọ̀rọ̀ náà kọ́nọ́dù islam yẹn dá kó o pèé sọ́ọ̀rì jizya oṣù ti tak ṣe kéèrè yìí ẹ̀kẹ́ náà sì mìtì náà ẹ̀kẹ́ náà bá mẹ́ dàmẹ́ka okó múlẹ̀ ẹ̀yìn sójà ẹ̀tẹ́ anamẹ́ka sábẹ̀ yìí òyì anamẹ́ka sábẹ̀ ọ̀rọ̀ ban anamẹ́ka sábẹ̀ rìpéjà and so on so sísè ọ̀nà kọ́yẹ́ màá ẹ̀ka náà mà náà ẹ̀hẹ́n dẹ́kun wípé pay. One dọ́dọ̀ àmà ẹ̀ka no payment

ama ah, nyi irenyi irenyi irenyi anika ah, anib ah, mimɛ mi anib mimɛ mɔ ibirahi ize otu omori wa nami ka anib mimɛ mi irenyi irenyi so that at any point in time du resi mɔkara yi ina kura no hore were abe kura na ika anibi ɔrɔ yi. ọmọka òjì ìwé ìwà dọ́mọ̀ ọmọ ẹ̀ iná abẹ́rẹ́ yìí nìtò abẹ́ẹ̀ níbi jahiliya ní jahiliya yìí ẹ̀kọ́ náà ẹ̀ka ẹ̀ná ẹ̀fẹ́ náà na ẹ̀ ẹ̀ ìfẹ́ yà mẹ́ anaka bẹ̀nu kùrẹ́zà tribe ẹ̀mí ní yahudi anakisẹ́ náà ẹ̀ rome takura náà wọ na nínú ẹ̀yẹ ẹ̀kẹ́ náà mẹ́ dẹ́ẹ̀dẹ́ mẹ́yẹ̀ wọ pàtàkì ọdụ ọ̀dọ́ náà ayé ató náà dúró abẹ́tẹ̀ bìrà ní báwo ká ní bìrà báwo. aziz kene mahike de ya kwete rahu onobo lo mi shagan is kono kusane rahu abikane akwa mahike una opuri amuhan aga hita lo mi shagan ni de na ini sa kwa dure mama baso ure ni we ni ra ndure ke bi is kene mahike on hani lero na akwa seme avenyo ye aziz ikunisho ye wàá ṣe oyin màá hàn náà alụọla nítùká ẹ̀kọ́rọ́ náà ọ̀dọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yín unyi ẹ̀yìn náà yíṣọ́ ẹ̀kọ́rọ́ náà dé yín un yín ló máa ń darẹ̀ wá dẹ́ ó máa nìyà dá àmà ní ìyẹn rẹ̀ hẹ́tẹ́. yàrá ha tí mi kọ́ àkà yàrá mi kì yàrá kárẹ̀ mi abisa sirin ọ̀nà ọba ọ́ ẹni bó wa káyà níbi tí ó yìí wọ̀rọ̀ dí islam dìínà táìmù yìí ní kì í sinà mú dáhìn yà hàn tẹ́gbìlá jẹ náà ká dọ́wọ́ yóò kọ́nà dí islam dọ́ọ̀ jẹ́ dá kákọ̀ hìdẹ́bà anáàbà sọmi sọ́ọ̀rì mẹ́rin yìí ń yẹn náà àwọn náà jẹ́ àyàn dàsọ́ rẹ̀ wọn nù anábì islam náà rò kọ́dọ́ wàhálà wàhálà. kuma dáàkà kọ́lé ọ̀hún islam èsì kò nyá wọn àyè dàn ló wà ákàkọ́ àbò kó wọn yìí ọkọ̀ àbẹ́dọ̀ yìí tawhid wọ́n dọ̀ sọ́ mórí ìwọ̀ nyá dé òmórí àná ìbìrọ̀ ọ̀rọ̀ pàtàkì dáná kò all dirty product this is ilẹ̀ anáà kàkà òmùrì ọmọta àyọkà anabi suleiman ọmọ antomori àti àdìsí ìrìn ẹni bulugul marami wẹ́nagbẹ́tẹ́ anabi suleiman náà kó sójà nìkan na nínú apá ẹ̀rẹ́ mi nyórí yìí kó borí ọ̀rọ̀ bí anabi suleiman ọmọ orí ọmọ ana nkɔ mu abɛsɛ dɔw na okinyi na akara na ɔwɛn nika di tu ŋun sa ɔnini dɔw ani bisimi ɔnini sɛ jɛ ɔnini bɛsɛ awie mu dɔw jɛ wa dɛ ŋun sɛ so hɛn mu ara na pe pori yi di hinɛ na dɔm ani bɛ yi kisa mu ko mori yi ɛna yɛ bɛɛ ba na wɔ ato wɛn ni wɔ hyɛ hyɛ nyiɛ nika ɛna ɛbɛ esu di hinɛ na dɔm ato dɛ dɔm ani hali matun do bi hilen yani bisleman ka awe ni bari ya kona ka uno muri onyora penyi ano muri ashenyi imam sunani ati imam hamid al-faqi ye am sharih le no deka common ihine o e ko muri na ebe ba ama du la ro wa mi 40 years na e konon da doctor dak izo muriya inanwe allahu allah inenyi allahu allah abaha allah la everywhere allah inahe allahu <laughs> inokwaru everywhere allah inok every eh, abad <laughs> hmm meri ye me eze kawa Anu haman weekend because sɛbɛn ɛne dɔ ikɔ wari hɔ a wɔyɛ kama e ka ɛnu kata na nyi sɔɔt ɛne sɔ yɛ bɛyɛ kɔsɔ yɛ ɛnyɔ yɛ dɛsɛ yɛ no litu do litu rɛ yɛ ban dɛ nɛ ko yɛ hiɛn nabɔ yɛ ɔnu risa yɛ e ɛne nyɔ yɛ ɔyɛ e. ko ɛne nyɔ mu yɛ to n'aka ni hiɛn nabɔ yɛ ni hiɛn nɛ bɔ yɛ ati sɔ yɛ ɛne nyɔ yɛ ɔnu ɛne nyɔ yɛ ido ne biri ayɛlɛ wɔdze nɔ ini ini pepa dawa na alela oh, onyo ye ya wanda oh arif arifi arif yo ban cause aba e kenem nan wa he and enwe na mara ya ani to share na raba nyu keke o kai me ken ken e ko mun dam fara jambo obini bori boka abisenen dia effort i will kai me kan den mani then they get ready ke ya di me kan den e non ṣe ẹ ọ náà ṣe ilé sa ẹ bá fà ìta àmẹ́yà bọ̀. and òmùrí ọ̀kàkà ọ̀mẹ̀ká yẹ bí ìfẹ́ ní ẹ̀yìn lẹ́bà àwọ̀ àbẹ́yà bọ̀. àgọ́ oṣù kò ní ọ̀rẹ́ ẹ̀ka lọ́la ẹ̀ ọ̀nà àwọ̀ la. ilé kàrẹ́ yẹn wẹ̀ òmùrí ọ̀kàkà náà kàyé mùjá ìdán náà tọ̀kà ẹ̀ mùjá ìdán náà náà àbá àwọ̀ ẹ̀ lẹ́bà simple. so common tawhid àwọn anyi níbìrà. nya hari tẹ̀lé náà yìí ṣe ìgbà báyìíbáyìí tẹ̀lé náà yìí mọ́mọ́ báyìíbáyìí ẹ̀ náà yìí tawhid aláṣẹ ọ̀rọ̀ yín naira pẹ̀sẹ̀ yẹn ọ̀nà mẹ́rin kà á dá ẹ̀họ́ àrùwọ̀lá ọ̀dà

we ukoro nuntu muri amena hu taif nima na fi kitawid na mulo da ya ko leta doko muri yo o guidance ona ukoro da ke sai o ya ire sun ni tebira then aroni ya kijahiliya bin no mata ile ko yo hona da di bele wa di abadu ko mu guidance alo ina ina wa fe re fe ana akata ita ide se mani speaker ide nye yo de de se de da he kuma de ko muri awon ra ya ma ka ni e hoda eh eh wala e ke e e ma jitisiwa ya ma dole wole na dua ya ma me ko hinta to jinyi madaika akuni e ni mimbari eya kare yani ono me kabani bi ne ile ko mono kida nyuma ni ko ka ni mimbari iye ile ma ikikure da ile ka da ni bi na join na ni babe de ka na kire da de ayo na kire so eya badua kumuri na wo aba na ono si ono aje islam ono اللهم أصلح من كان في صلاهه صلاه للإسلام والمسلمين dile se tuanan ke anda ini ana bi salaf ya ke salaf ya ke salaf e wa kali abo e na ri abo bi sahabi te na sa so di sahabi abe ne de sa so no to modin ridwanullah alaihim ajma'in bi ma'ana ana sake magabata ẹnara adọwọdya yi ẹnna wọ hikwa yi ohikwa yi ni ẹka yi ẹnma mbẹdu ọ̀nà dẹ rebalance an de komori halaka nini abọ́ náà ẹ̀kọ́ ẹ̀kọ́ wàá halaka ọba mẹka islam ẹ̀tọ́ komori yẹ tẹ́yìn allahumma wa ahalik man kana fi halakihi solahun lil islami wal muslimin amin. ọ̀sán ìdájọ́ eré ìka kẹ̀yà tó lè ní ẹ̀ẹ́n ẹ̀sìn ojú òye ni lọ́wọ́ndọ́ yà lọ́wọ́ kẹrin wọn lókùtọ̀ ọ̀gbà ẹni kàrí ẹ̀ nọ́nù ẹ̀yẹ́ bá hama owó na náà wọ́n ẹ̀bẹ́ àwọn wọ́n láàyè hama ẹ̀ wọ́n ẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ wù. lọ́yọ̀ ka adáyé wáṣẹ́ bò wọn ọ̀ní bá hama owó ìwọ̀ náà wọ́n kọ́ ẹ̀yà máa ní jẹ́ ẹ̀ wọ́n nìkẹ́ ayé rẹ̀ sọ́ta ní ìmọ̀ nìkan ká rasulillahi o àti umaru àti abubakar sadiq anabi mahekanon ẹ̀yẹ́ bá hama wa owó ìwọ̀ náà wọ́n they are car they are churu here and ọ̀rọ̀ onye gọgan dọkụrụ anụ ọnụ onye gọgan iji ihe ha zọọ ọbara gọgan iji ihe re gọgan dị akara and I am born on only papetic or pap eh the perpetual only eh, hi pathetic jahiliki ignorance an ah, rabu nan wani mana sai bayan kuma da bọ́ọ̀lù ẹni kà á kìbìrì ẹ̀kọ́ ọrịa àwọn daniel nara ẹ̀nà ni ẹ̀bá àwọn. dọ́ọ̀lì ó sì fi túlà ka ẹ̀kọ́ náà yẹn pdp dányi ac dányi zẹ́tẹ̀tẹ̀ dánáwọ̀ dányi delika dányi masiri. danyi isaza no aye eh. doli doli kanyi ahlu sunna wal jamaa inan an umma da se do kenen ebe do izo ono se ngoro yakuran hm de mo no we do umuri ka be do ni antum sallallahu alaihi wasallam oka de hota la tazalu ta'ifat min ummati <laughs> على الحق ظاهرين لا يدرهم من خالفهم وفي رواية لا يدرهم من من خذلهم حتى يأتي أمر الله hadisi wọn amani bẹ ahiri rinyi jose ruwa ahiri rinyi gbẹtẹkẹnẹ anabi kida ẹhọ ta ẹ bá nye one second daka yi a nya ahẹnyẹnyi dẹsẹ ẹ nya dẹ chain ẹsọ ẹ wei na da ana ẹka dẹ jẹ tẹlẹ sọrọ ẹ da domori amagun bọ ẹ wa kuma dẹ ẹ kata ọ ẹ ọ̀rọ̀ náà àbá wà nẹ́tẹ́ ọba katawa yẹn o ọ̀rọ̀ náà kan tuwa man xɔzalahu wa man xɔlafahu ọ̀rọ̀ náà juwa nyi ẹ katawa yẹn o fóró domori o tu tsɔ kari yẹn nẹtɛ ẹ nyɔ kari domori o tsi yẹn tɛ wọn ni kisɔ yi fóró domori o mɛka ɛni wɔta ɛ kɛnɛ kɔnya kɛbɛ ban ɛni wɔta domori sɛ n'ahi ìjọ wọ́n yìí mìíràn tó domori tsiri wà wọ́ ẹ bìjọ́ wo democrate domori yẹn kàn án. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم وليمكنن لكم دينكم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيء ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون هم سبحانه وتعالى أوكا أنرام أوكا تتي yọọ náà ẹ̀ka ọ̀dọ́wọ́ náà ní dáàmú kọ́rọ́ yìí àná ìdọ́wọ́ kọ́kọ́ islam wọ́n ní islam wà mí sunna wà mí lùsọ̀ ní ẹ̀dọ́ wà mú kọ́rọ́ yìí àbúkọ́ náà bá báàbò dùn àmú sọ́wọ́lì wà ṣe na múlùkọ́ ẹ̀dínàmọ́ la yastakhlifannahum fil ard kɔni baa mɛ ka ɔnu hiwɛ pɛtɛ bɛɛ kɛ ɛnɛ yaa mi isɛ naa he ɔdɔmɔrɛ so anaami they be representative of representative of justice against any form of injustice representative of gov good governance against any form of evil and democratic governance omuska owo yewu an kama stakhlafa alladhina min qablihim an nan kon me meyelo nabe de be tredene omori ko tuzo je aheka ona da kono si aheka ona no ezu me mezi wa omori kai wala yumakkinanna lahum dinahum alladhi irtada lahum doni me konyu kata donyu kata etetere show ya petetere ahɛkɛ nana ikɔmɛ na hinɛ wa sa yakɔ ɛ akoko omori awɔ abɛ awɔ omori ɔrɔ ase na ehe pete bɔtsi hɛ pɛtɛ anafa nyɔ n'olu ka nsa nya nkunye nkɔkɔ li ɛnyi sɔnɔ ɔpa n'enyi nkɔkɔ li demokrasi onye nkɔkɔ li ahɔnɔ ɛnyi nkɔkɔ li asiri ɔnyi nkɔkɔ li wala ɛnyi. agwawo yere wika ayi hwan aba ayi gani bere ka vinyi eh, moto woni asasa eh, eh, moto e moto ni ye moto e pocho moto choche moto na nya zend ni le eh moto ni economy sai la nakra sunnatan illa nutabbiqaha ye bere ka akụ kuntum ri amane me aka yi me ana ka na mi bidia me any dị ya am here bụ atana na mi sujete ị na ere ken a oyikwe nnore me agbolo ikwe ya remi aka ime abin yi ne ka ho a tara ma na wuhan sau da yin ke eh babu mana ne bilafi wace ana ya yi wo ana rikiya wani ba da fo muri hosi wacce ta yi wani ayi to ya hau nan sai mai agoka ya yi sa yi health ne ya yi ni tun yi health ne ya yi ni du health ko aha jumene na yoni aheko ninyo ne zana kana nyoka kazi kujumene ne eme to ogo da ko commissioner of police commissioner of police kaya ko nyanko era ho awo se pan ana dure ma na iza he he ni do si e ma commissioner police mo na o disgrace ni disgrace o commissioner police o ya na

wẹ́ẹ̀nyí sún yẹn mẹ́ni anibira wẹ́ẹ̀lì yéé wẹ́ẹ̀nyí sún yẹn mẹ́ni wẹ́ẹ̀nyí sún bùdó mẹ́ni dá wẹ́ẹ̀nyí sún wà mí ní bọ́lá yẹn nánu òjò náà yìí ṣe àná bí èyí discuss ọwọ́ wa adanyi nílé hótó náà kẹ̀kẹ́ yọrọ ẹ̀ ẹ̀ kàyà mẹ́ kọ́ sínú náà wẹ́ẹ̀nyẹ kẹ̀yìn náà zùmọ̀ anyị ha jẹ náà n'ebi mẹ́ náà ìka gbọ́ kwenye ha na mọ́nu ana ihe ya na eyi iske ya mana baho ana ebikọ i ba bidi na isunan don na ba ha kweten mwe ba bidi ya hulu ke ni dia ni haj umuri o ba me ana so ya eh to ba ka ta muni ya ta ni haj ya jo ni priority ai yes ya ai kai sala yo da zaka yo je imani yo je àwọn ní àfẹ ọ̀jẹ̀ ẹ̀dá àbọ̀ ní àkànní ìbílẹ̀ wọn dídé rìn náà àkọ́mọ́ nà lọ́la ẹ̀yí kì í dé mẹ́rin ju ohun gbòòrò ju ohun gbòòrò ọ̀nà rí ọ̀ ọ̀nà rí hẹ́mi hẹ́mi láàyè ní ìkànnì hara ọ̀ níbi ọ̀kà kàwọ́ máa lọ́la tọ́tọ́ náà jìgì kó bá ń jìgì tìǹbù tìǹbù kí duwa man jongule duwa man me onai oh, at-tasawwuk siwaka wonon ano chita afi men bawa jin ete bilon nya were ka daw mutafaq alayhi wan tani pa fa hidake as-salatu khairun minan nawm da se hala hon aran wa bure mono da fa sala na ide kusala da zi kuzubu ti bawa no na be wa no kene

kẹgbọ́ àṣehàdù ìbílẹ̀ àlẹ́kà kẹdákàkà sínú bilal sínú nídàláì kẹ́ríà ìrẹ́jẹ́ kpọ́rọ́rọ́ àdìsísì ya bilal wọn náà àhẹsàlà dọ́gbọ́n zọ́dà ya, yàgò kàkà òye àkó lọ́dọ̀ èrìkà bilal wọn náà àhẹsìn dákì sínú ọdọmọlì yìí ẹ̀yìn sìn náà wọ̀nà sọ́nù ìdọ́mọlì yìí ó kàn náà nyẹ hososi yà ọ̀rẹ́ yẹn ànàrẹ́ mànìyẹrẹ tó sá ọgbọ́n wa bilal wọn náà ọnụ nwanụ mgbe ị na-ekporo ọzọ akụ ya ya kesi na akịshi bilal ọhịsa la egova na mani hinu ya ọla kai a na ebimesu bilal ọna kwenye hụrụ medina ọ ma na hịsa la kenda bozi re o ọ ma na ihe dị ntu mmiri na jeneve bilal na yemen ihe ọ na-ara ebe kọ ya dowe ihe medina ìjọ hịsa la sala na ama ihe ọdọ dị eze enye nkwọ ulere ozi esu na ee ika ajebe na yana isala wa isala ẹni ẹ̀gá ti ní tẹ́lọ̀ sọ́dọ̀ àti ibi tẹ́lọ̀ àwọn náà àwọn na yára kìtà dọ́ọ̀gẹ̀ abẹ́ àwọn ẹni ẹ̀tẹ́yìn mọ́tò mẹkáníkì ẹni ẹ̀dá rẹ ọ̀gẹ̀rẹ̀ bà abẹ́ àwọn ẹni ẹ̀tẹ́yìn ikaye asaani tí wọn náà kaba àkókò ara kaba dọ̀ wá jẹ wọn náà là kaba dọ̀ là tọ́ dọ̀ ká. Elehue kever ekiesi. Sọ́bìlì wọn ṣe bìlànyé. Ẹ wá lè kó yẹn nù. Ọ̀nà mẹ́ni ilé yà àìsàn lè yẹ mọ̀kọ́ láìsàn. Because àwọn onẹ́rẹ̀ yà sì kiri ọ̀nà nù. Ǹjẹ́ ilé ìlú máa ń ga lúbi alẹ́ yìí <laughs> n'ahịa enyi za ya bụ enwere na ọ ọ n'aka nka e e na ehe ka enyi ide mana akwụsara ema enyi ama ewa na na je ekesa abọ bọ lóye ka wọ́n asẹ́rẹ̀ rẹ tuuru anyi ahịa ọnụ bọ enwere na dẹ́jẹ́ lẹ́mọ́ n'ahịa gairi gairi mangalubi alaihim mangalubi nyasa mangalubi mawe <coughs> dokusala wenyi eh to isi aka ko mi ka ika aje woro na era mi sai ko na men then we si ko ai me do sala ala ese na yone de ikosan kon oni is kono gachi do seta no na na a ini ko gata ka bashtelo ha ke bashtelo ala ah! ke zana ba mo enu eru akina ka e anyo tu dutelo e ko ko tu dutelo wo sun o ye ilo la kwa koja no bashtelo o ye sima e ora na ko wale ala ke za ena ina na àbí dìsáínà akọ mẹ́rin àyàn rẹ̀ náà rẹ̀ rẹ̀ ẹ̀wá lè ṣẹ́ṣẹ́ o àrùn ọ̀nà ka ọkà máa bá lu dìínú ka tọrọdọ àǹtọ̀dá níṣòwò ẹ̀dì ni àwọn gbèsè kọ́ akọ́dọ̀ tó ìpara ni. akọ àìsẹ́ mẹ́rin. onye ego na ọ ndị enyi arụchie onene ahụrụ arịọ ọnụ ọnụ anyị ịnyịna na ahụ ndọtị nri n'eji wezi ka anyị na ndị ofu kwene roda ba anyị ọna anyị ndị senegalese na dọna ekwe chụka fụ anyị ka wọsa ahụ kwọ ọ na anyị na fata na ọzọ azụ ịnyịna klin clean ụmụ ya ọdịnarị ụmụ klin gosi usika bikọtụ anyị ka ihe ọnụ si afata okwu ahụ akọ bụ ọrụ ló ti kọ ọ̀rọ̀ àbíkó ah, ah. wọ́n lè ka ní ọ̀nà sọ́kọ̀ láti ìgbẹ̀yìn dàsẹ̀ yẹn lọ́sẹ̀ hẹ̀lẹ̀ ẹgbẹ́ làndó náà hẹ̀ give àbíkódó náà hẹ̀ cloropato náà hẹ̀ mélèlò ló àsẹ̀ yẹn lọ́sẹ̀ hẹ̀lẹ̀ kọ́mọ́nù kọ́mọ́ kọ̀rọ̀sọ́dà àsẹ̀ yẹn lọ́sẹ̀ hẹ̀lẹ̀ ẹ̀ eh, ọ̀dọ̀ wọn náà nyánù òtún hẹ̀lẹ̀ mọ́ náà rò ká àṣà tẹ́tọ́ dáa kó mo bẹ̀rù wèé kàn ní dá káìsáàlì yọ anyụ dá anyụ kọ káìsáàlì sí ní ìyá ahọ́ mi wèé nǹkan ní ìdí ọ̀họ́ yà tó ìdí tọ́ọ̀lù sẹ́dọ̀ tó nà dàmà nìyẹn jìkà ẹ̀mọ́ tó dìde nọ nìkẹ́nẹ́ òun náà rí yahu dá àkọ́ náà kòsìlá àgókò ẹ̀rá rí yahu àgọ́ àwọn kòsìlá kòsìlá kìsẹ́mẹ́ àgókò rí wáyé ẹ̀ ṣe ọ̀dọ̀

kosa la dusun du yani suwa kan du yani suwa nai ka ala millatin gayre muhammad du yani suwa nai ke wuzan le muhammad dusun aya wuri nai ya ga kwana ne wa ka da ke wa min ziyan ẹni yẹn bó kéwù dẹ́rẹ̀ ẹ̀rẹ́ kí ó tẹ̀lé ẹ̀rẹ́ àyíká mangalubi wà bẹ́ẹ̀ mangalubi nyàzẹ̀ ẹ̀ẹ́kọ́ ẹ̀yìgé wà bẹ́ẹ̀. so eni ní èsì yẹn ní bìrẹ̀ ẹ̀dí rẹ̀ kọ́kì ẹ̀sẹ̀ eh wasa na da akura da netu eh wannan wai ga wani tosi duha malaye wato oyewa dan ere mu ere eh, ni akan awro kolo ya afghanistan na do aka bawro ka sapa na do ho le wato ida eh, awro ka ka re non abe awon en wona ni akan ona ka american do me kai the whole world ida eh, da ngun islam fukekele na jen ọnụ amerikan dama eko iwe ahụ oya onye oya na ghara enugu jọba dama eko iwe ahụ anyị kristi dama ọnụ na-eme anọ mmeka ya na-ego papa dama eko iwe ahụ amị lawọrọ ihe anyị septemba 11 abụzi sanị na kwumiri ihe amerịka ọ báwo ka nsọ yàrá ni they are covered because ẹni ẹ̀rá ìtẹ́ ni okwumiri ọ̀zọ́ ẹ̀rá ìtẹ́ ni ọ ní àkànní ká òzé ìyẹ́ ọmọ èyí mi ìyẹ́ kẹ́nẹ̀ dáná ìjọ nǹkan tere tóri ọ̀nyá ìkéne lè hu dára ahìhìọ dáhọkọ then ọ ìjọ ọ, lukoda dọ́bányọ́ sọ abẹ́ àwọ̀ eh, ọ ìkòkí swan dá kústínlẹ̀ dà bag wọ́n aṣọ náà dá dá jẹ́ kí contract ọ̀hún onye wípé ọ.

de kan wọn kumba de mɛn ɛni kasɛti ni lihi ɔze yi yɛ amɛruka mɛ de ma ɔka tete ni kɛyi kɛya mɛ de o vidio de o zɔre de kɔ abɛnyana ɔlɔlare odo nyi mi jɛ kai de ako kóra yẹn náwó bẹ náà eh, ìkéde eh, òde ònà òwe jẹ tí a rò kọ́ wa mẹ mo náà ọ̀sùn kẹta yàrá lómẹ ọ̀nà ní yẹ ìkẹ́ mẹ níbi rẹ ẹ̀yẹ sí èyí ìyá mẹ òun náà ṣe ọ̀dọ́ òun náà ṣe àtọ̀dọ̀ àmọ́ ọmọdé yóò sì yá mẹ́ múlẹ̀ kátà ìdí àmẹ́ simple owó àrẹ ti le ọ̀yọ́ ìjọba ntúru ọ̀nà ìdáyẹ̀ rẹ̀ sì nìyẹn náà wọ̀ mẹ́ àná wọn jìn wíwá àbíjẹ́ náà mẹ́ kẹ́nikẹ́ náà yóò dùbẹ̀ ntú ẹ̀rì nàbẹ́ àbọ̀ ojú ẹ̀ ni ojú ọ̀ ojú ẹ̀ hó ọ̀nà rẹ̀ zamzam harvard saudan lè tu dẹ́yìn bẹ̀sí yìí mìíràn lámà ni ike ọ ní ẹ̀yọ́ pẹ̀ ní ká ẹ̀ṣọ́ ká kọ́ súnà ní ẹ̀yọ́ pẹ̀ ní mẹ́ ẹ hàn mẹ mo náà òṣèlè wa yìí ẹ ẹ iye kàkà ẹmẹrà dẹ nìkẹnẹ ìṣẹlẹ dé ìwé hu náà yìí mo náà àṣà ìkọ́tsẹ́ ìbá sọ̀rọ̀ wọ́dọ̀ ọ̀gbọ́n ní ìdúgbò ẹmẹrà dánù ẹmẹ àìkọ́n ẹmẹ ehu náà yìí so ẹ̀wọ̀n ẹ̀rọ mi àkànnì ẹ̀ ti yàn dá ìkẹ́sọ́ wa kàn yìí. alaman fatasin da kare nawa kare ko aina ni nigeria jami saur kolo kare ko izo aiwe je wa kete gbana kaka ni aka di e itinyo kai kai yes karo ho nya na he wana ro nya tibira o challenge ai do kaka yi anya ro he tibira and yes ga ya anyi re ya anyi just hundred questions ya baro ni tebra hundred. and awe mi 100 donon any 100 donon ya promise ke enya ro na nya wan rep ko i don't know why ka ya ro tebra ba ni challenge and ye we ka Every we so ave dia kare non Every bi ho ndi ndi akare non ya ife haka

dàbà apẹtẹ àbítẹ kíkọ ẹ wọn ẹnẹ sọsọ ni bẹ ọmọ ìyànnà náà yọ ọ ìbàdàn ọ ni bẹ ẹnẹ sọsọ ni bẹ onye ìyànnà náà yọ ọ tó mọ pa ọ ni bẹ ẹnẹ sọsọ ni bẹ ọnyà náà náà dárí ilẹ̀ ní onórí ìwà kúkú olè àwọ ọ̀nà dọ̀sọ́ ni yẹ́ẹ́ onísùsọ náà ká àfẹ́ òkèwà dáa pàjù ó lè kọ́ ọ̀nà ọ̀wọ̀ ọ̀wọ̀ déèsì rí kíma dé ìhìyàn ìdẹ́ni bá wọ́n sọ́nyẹ́ rí kúrò dóò dé kújú wa wọ́ dèbà sọ ndí nyìmá àní bẹ̀rẹ̀ náà ó kàtà tó àná rẹ̀ ó hù sí yá anyi rí sọ nyìmá rẹ̀ dèbà ẹ̀tẹ́n ọ̀dà mẹ́tú àmì ewere ka ọnụ ya ọzọ nọrọ ya akụ ahụ ekọ ịda ụgbọ nyom kela ilaha ilallah ọnụ weta ha ni ma ne kairi ni ni ni ni ni and dika ani brother na chek okwo mori eh su abiban de hi to abiban wa una hali de hi to check yala na hukule ni ni ni eri ri atona imam ahlus sunna wal jamaa imam ahmad ibn hanbal rahmatullah alayhi o ka ro ho ko no bana wa ana ge ko ijanala ila ya ro wa abe awo e ko awo ye ni ile mi na we da ya ni pa we da acheta ọmọ ẹ yà wọn náà sísọ káwọn bẹ́ẹ̀ ni oníwùsùn náà níbi wàá wọ̀ sọmọ ìjúwò ikú àṣẹ ọ̀tọ̀dọ̀ kìsọ́ bisimilá wà á làmì láti rọ̀ṣọ́lélá àmì sí ka ọmọ mi sùn náà fọ́rọ́ ìjà kó ayé sọ̀nà gẹ́rẹ́ mórí hìn dákì yìí ìyìn ihe hó hi hìn jòzó ń tó mórí hìn. àìkọ́ ni na bẹ́ẹ̀ ni. eh ika anibira ena wa ke sorry ai isu no iraben abe abe ai kusu no iraben eh ah ese ogwan di asese asoda nibi an ke won ore mi ito ivi awo onibira ha ko ileta eyi ni zakai ẹ yà sọ mẹrẹ wáyé kiri wa dáwúdáwú ẹni ẹrẹ wa dáwúdáwú ẹ bẹ yà sọ mẹrẹ wáyé kiri yẹ mà kó wá hó yẹ mà tó lóyún adé kisọ yìí aláwọ àdè kọ́ òmù fẹ́yìn náà hóm láyà àlàmú wọ́n ṣe sá àṣẹ náà yìí súnẹ náà yìí súnni ustazu tarbiyatul bashariyati kulliha wọn tún wọn náà ẹ̀kọ́ náà wí tíṣe àbẹ́sẹ̀ àbádọ́ náà mọ́lẹ́ tó wọn bẹ̀ bẹ́ẹ̀ délé kọ́pì ó yàrá ẹ̀gùn. isi ka ni brown ka bi nyɔ ni choose struggle ka ya mu ano mori mi ka struggle ɔno la mi ɔno mori mi ko ye yi so ya nyɛ kɔlɔsa ebe te bira bi esi alijana ayi wa ni mori na ɛ e, mori wa mɛka ni bira yɛ e ka alijana yɛ esi yɛ ni dɔw mɛka ɛn ne mi bira ne wa sɔn ŋun alijana ɔyi wa. iléèwé wa ani ibrahim ọdija na jẹ dẹka wíwá ẹṣọ ọmọ ìkìlẹ wa dẹmọ ẹkẹ dẹmọ ọdija na sáàpù dàbí ládẹni dá kẹrẹ tẹ ńlá dá yẹ. ẹ àwọn ráyọ yà ányínlá dìkù ní àwọn. so ìkẹ́ ani ibrahim ẹ̀ nẹ́ẹ́. ndị komori awon ani bere ne ne ye eti nyima ye mu na ba oda oga na ahu na ama en kati kunya na wanye owe osi nyima anwaze n osi nyima anwaze n dọla yi dọka alusun na ọnẹ ezi aba abẹ kusa lado zeri ezi aya mere ọnụ na ezi ekure alusun na bi ni susẹ mu. azụ na wene esi onwe onwe m azụ na wene esi ewu nkata m simin by that azụ si na ka nwa e na akwọ na donere ka anya na esonu nwa akọ dak nwa ọzọ na ọkwa ejito ebe n'ihu na na akwọ ani ka sahabi ni mẹ́mẹ́ david mẹ́ abai don mori him yada ka aro na ebe na oiruru then da ihine tini ono mori gatu yin ko aro na ka rodina kismatan jabbaru fina lana ilmun walil juhali malu ayo ihine ine isono mori ini tu ya ya ko mori awo ono mori ga ini tu ono zo na ka aya onye teka ya asụwọla di dia bedua ka ya si ha tupu izutu na ka ya ma nịrịwọla ayo hi na ọba ido mori ama ẹnẹnyẹ kẹhìn ọnu mori gẹtọ ya ọmori ọṣọ ya di ni ọmori ọmẹka oyi ya di ni nọn oye oyi tiẹ náà yẹrẹ ndọmori mẹka so kata ẹbẹ di ya ẹ rọrọ kata yẹ ama jahiliya náà yàrá tààrà ndọmori jẹ kẹhìn wa nàbẹ àwọn. arko na wannan jaha na hono dio ka se mukolo but ya gwa je wa mi ye o di jahili agwa ke wa ya suma nika ona ni ona si goal wi doke ye does ni go ora ora ora ni di goal wa si ora wa si goal goal ba ela sha na inu do don ni turari do dọ́kọ̀ wáyé sẹ́mẹ̀ fa iná mọ́lá yá fún náà à ń kọ̀rí ibi nù fa iná ìlmà yá fún kọ́ọ̀lá yá zálú. ẹ̀kẹ́ àásù jùmọ́ mi tó ń yìí máa kànyọ́ dọ́tọ̀ wọn àjẹ́ hàn inú wọn náà gbọ́dọ̀ tẹ dọ́ọ̀ta kàmá ọ̀yẹ́ yọ gbaná gánà ọ̀yẹ́ nù na wàá dọ́yọ̀ sọ dọ́mẹ̀ká wọ̀ gbányú náà wọ̀ ọ̀nà nọ̀rẹ́ká wọ̀ ha nkuba eke ha n'ọkụ ha owo na ikwe ya manya ke owo na ikwe zim ke ma me de ka min aliyaddi sufla owa na ya ke be baka do ono nyi banyi ya na do agwosa ipa annabi ko ime ha area abadu ono kɛn de ato de nye plans and strategies ɔyɛ nye wan yaa yato yɛrɛ alaba nye kɛ ya ka yamu danfara de yɛrɛ nye moto yaa nye wunye awo le ko kekere kekere moto da yi ka ozi ozi mutsi mutsi ozi kɔtu ozi ɔyi dɔla maa na enye wɔn yaa ma no du nye dzoe wɔ because yɔ mɔ kiyama wɛrɛ ɔlɔba nyi yaa salam. awukazi zino oyo atuyako omuli abo ozobanyalo ozobanyalo olwete ibrahima nana abada bokuyahu atolinhyo okiri abada atolinhyo ko <laughs> ya yanyi problem with you werekayana haya zuwa miti atoki eh anawechizanegalizo eh aheke eh awotatohi uruwe anoha abeaho ehe aha ya sanu nyam ya kadi yaro ta yako yaro ne ke wahale wai ese nyan so ya ko muri awo wera lo ban hmm ore abene ni hini jowa you know then da ku mo ko òun ni dọ̀nà òfò yẹ òun ni gate dòjì lè dà bí gate fi second mọ̀pọ̀ ìjà hàn ní yàrá ndé chile lòdì ní yàrá ní another mọ̀pọ̀ kuma wàláhì ẹ̀dẹ̀ ní yàrá sọ ìjà ọ̀nà sọ jọ ìwọ̀n rẹ̀ wọ̀nyí ẹ̀yìn mìíràn náà òsì wọ́n sọ ní anan

anibire ya hekɔnɔ dɛ arami and ya adaade na and the next one ibana akun ebira awɔ ka yi osi ya nayi nete bira ano ya promise ne bira ka ibi ayi ma la ɛgu kɔrɛ yi ina heka yi nɔn abe ahɔ ɔ ina heka yi nɔn ka ɔno si eni ahami zaka ayi wa ahami sadaka ayi wa ananka inu mi se de enyo no si yi. umar ibn abdulaziz dé ìrẹ́yìn náà bìí ọmọ ẹ̀bá rẹ̀ ọmọ rí òsì kìrìmáàmù tìládá náà rọrùn bí èpè ẹ̀ nẹ́kẹ́ yẹ ìka ìrìmáàmù náà ìrìmáàmù rẹ̀ nìyẹn náà rẹ̀ ládá nìyẹn yẹ ìka náà yà hẹ̀kẹ́ náà mẹ́dá bí ẹ̀rẹ́ èpè ẹ̀ lásìrẹ̀ sójà ìlíkì àwọn ìka yà sẹ́kẹ̀ ọ̀nà jẹ́ elelelele elelele wakubaaru welelelele welelelele wakubaaru ẹ̀ yé de ẹ̀ ń gbà káwọ̀. ọdún ní abụọ àwọ̀ ka náà ẹ̀bọ̀dún kúmukúmi wọ́n dẹ́ka wọlé yìí ọ̀nà wà fẹ́rẹ́ fẹ́rẹ́ nẹ́tẹ́ dàkí wọ́n kọ́ sẹ́dínyàn dáa mẹ́rin. ọ ẹ̀wọ̀n ẹ̀kọ́ náà wà gánà yìí tẹ́bi láyé dọ́ọ̀sù anyị. yìí ànyí project ẹ̀wẹ́ àwọ̀ bí ànyí vision ẹ̀yìn vision àhírọ̀ vision two thousand and eleven two thousand and. thirty thousand and one nyr vision na is vision ekwidaniku wa abudu rabbaka hatta yatiyaka al-yaqin ma ko muri onon oni amoni is going forward dia gere muri so and i can hear the end of discussion i can so discussion must continue ko discussion continues till the day of judgment yadda ka yi ehe da ayi hiri eh. hainan da yi eh, nan yi zika yadda ka yi ehe a kakil haya yi nan ko a yi ta mai da a a di wa tushe eh, a yi hiri na yi yau malkiya ko eh so a carry on end of discussion a carry one on amori yosin oni choose kaya mi to anibirara today ọ̀nà mi ya danibirara rẹ̀ yẹn èrè ọ̀nà àmàlẹ̀kẹ̀. ene ema eke agoka ahike izaben sunna eza nwete bilan dani bilan kisa na ahirale ya aka ya ajọ enyo na akwa to wete bilan dani bilan nye boy kira ja ba me dani bere a de sa so la ira mele se ba na ira dai ka ne wa mele ira be ena ka o ri ri ko ko muri en ene yon dika every says every says ababona ẹ hapa na akọ yi ẹ na ban na bia george ebe abọ eyi kwe na ni bia ẹ na george right ẹ na george right tọ dọ n'ụkwụ dọ mmiri n'ụkwụ na wọf èdè ezosi nyima atọ ẹhẹ agọ ẹdẹ ọ na atọ ẹhẹ nù baa tinara ka ne yana ka ya mu no woni le da to he omuri bana azame azanire owe ono me ene kirera ene kirera ولقد فتنا الذين من قبلكم فلا يعلمن الذين صدقوا ولا يعلمن الكاذبين omuri kamara zamawari ena waduwa bani don yol na ikekirera don yol na ikirikihekeni ayɛka ɔno enyi hɔ to anaa ɛwɔ hɔ to yɛ ahena no wéèrè yìí nọ́sàn èyí nọ́sàn wéèrè yìí nọ́sàn èyí nọ́sàn. ẹ̀dẹ̀ nyɛ ɔyà tó dɔ̀ka ɔdɛ ɛkò nyɛ ɔmɛ ɔdɛ ɛkò mu ɛsì mɛ ɛsɛ ayi wa si akudu man wu adi ayi na. ime ya tụ ọzọ ya ka ya anyị branch ọjọ kuta wee ziwe na anyị na denyekwu ya nị every sunday ihe na ahị ikere ọjọ kuta abịa ahụ wee na ọjọ kuta kuzi ka kedu ahị ikere dasụ n'ịzọ wee n'ihi ma wee ziwe na anaghị zọ till friday till saturday wee anọ ga m na na ọjọ kuta gbèdé ẹ̀yìn náà ẹ̀ jẹ́. na failure of other, go attend that best man on all problem ani ah, àyàn ní ìlàjẹ ìní sùn náà yẹn and àbọ̀ ní ìlàjẹ èyí ò yàn ọ́ ìnkòlòrò kàwé ọ̀nà mẹ́rin. omori osi abọ́nidàjẹ́ àákó àmì ọ̀dọ́wà kìí ẹ̀sọ́ kìí ẹ̀sẹ̀ kìí sẹ́mẹ́dà lájẹ́. mo náà dọ̀ ọ̀mọ̀gó mọ́ ẹ̀ tẹ́lẹ̀ sún ní ẹ̀yọ́ ní àyìn ní èdìyọ́ ní àyìn mo náà ọwọ́ ẹ̀yìn náà. kɔla mmɛsɛ wɔde saa ɔmmɔri ihyɛ ɔgya yɛ no ebi wàá hyɛ mmɔri to do mmɔri yi zɔ na wɔn nsa no hyɛ mmɔri yi wò zɔ ebi wàá hyɛ mmɔri kiri wa wéèrè kò mmɔri yi ɔgoro do mmɔri ɛwɔ yi zɔ wéèrè kàmá yɛ mmɔri yagye no ɔbɛ tum oyin do mmɔri tu oyin wéèrè kò mmɔri ɔkànnà na kìnnà ɔkànnà yɛ. then ụmụ mmasị wụrị ka ayịkọ mmiri nọ wee hie ina mee ahụ mmiri nọ mere eme anaghị ka wee ji do mmiri dụsị hụra nụ kuma ya anyị sisi jọjị rẹ ya alụsụnna alụsụnna anyị sisi jọjị rẹ ịhụ nọ na anyị sisi mmụọ ebe ka ha esi mmụọ ị na-amị ha ọ na-etere idan kuda ina fe mon so ya nyi ni joje he anu izi ni joje hanu na wuri ani aka ni azara da tudo ruka ona ona se ke yin alhamdulillah e ke so yin omu na odo ro yi do jebe ina bakwa na ka ya then aba na ka e ahedu omu na odo kwa kwete sima na afọ ọ bụ ka eyi na enyi ya naanị bana ka agụrụ kuta n'ihu na eya naanị bana mika abisa na wawawa ebo ebara ọkụkụ eya naanị na enyi na enyi na atọ ya dule kanara ekoto he ho dole dato okumuli onaruka isana hitakwa wa dato hunawo wa dato hunawo e na e e di amasoruka ena mahe konon desu tuo tuo da diliwa ahamawa ahami bilen wallahi enyi sada sege jahiliya oniri kufuru

daika itopi sai jina umar nan wa ku afada ka wa ne ne zan yawo hamawa zan yawo ka ho eh ani ya yasa ne na zai kunya mun zan yawo me so ya rin example yete ma we dai aname eren me hakuma ne be o ne honon iba karu ho nya dire conmit no nya ekoro non Gbèrú mórí mẹ́mẹ́ ka izanu na anya nwayo mori dole ka bizi na anya nwayo mori e ha wan dole ono ka nwayo mori ayo no ihe si kolo stamp out olo kanye ndi se izu ya bal na ka enye nwere mori ihe wen shoka na men nigeria anamani duha ọla ya dami chairman Zaria Sabon local government in Obasanjo na-aga na mani so gọọmenti ọ na-achọ anadọ ochie dọka na paaka anụ ugboro ana anụ ya ka gọọmenti ọ na-anụ na aka ọ na-eme isi azanaika ఇది చామన ఇది so ya yani examples even umone ko ina nan kuma ila ba shi example a an ruwa be what ma be look at ozai chairman dọka fo osisi si zotura doka yi ichun hete إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن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 عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم اللهم الهمنا صواب اللهم اجعلني وإياكم من الذين يستمعون القول فيتبعون أحسنه واجعلنا من الذين يرون الحق